mo ti rẹ́ni kejì mi ẹni bí ọkọ mi mo fẹ́ ra àjò ìfẹ́ ìfà ẹ lọ́wọ́ dání kọ́kọ́ ìfẹ́ gbé wa lọ I would never go without you èkùrọ́ ṣáni alábàákú ẹ̀wà. E mi ò ní fi ẹ́ sílẹ̀ mọ́ rárá ẹ wo orin nìyẹn fún gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ wà nílé pátápátá ẹ wojú dáàdì kẹ wojú mọ́mì Sweety ẹ wojú Ọ̀ní kẹsàn-án yìí pé mo ti rẹ́ni kejì mi ẹni bí ọkàn mi ẹ wo ẹ jẹ́ kájọ jẹ́ ẹni bí ọkàn ara wa eléyìí mo tún fi ń kí yín kó àmójúbà ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiwa gangan orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Ọlá Ọ̀nàbàjò ayálúwà ṣọlá fún mi aláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́ mọ̀ yá gbogbo ìfẹ́ lórí ètò ilé aláyọ̀ ṣàwárí mi àti àwọn ìdílé mi ìdílé aláyọ̀ mi tí a jọ wọlé lẹ́ẹ̀kan wọ́n ti jókòó wọ́n ti gbága fún wọn a ti fẹ̀yìntì ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yìn ìdílé aláyọ̀. ẹ ṣe gbọmọ. ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ dé. àdúpẹ́. gbogbo ilé ń kọ́. àdúpẹ́ àlàáfíà ni. olúwa ṣeun. Mm. ẹ ẹ ti rí ojú àwọn ìdílé aláyọ̀ mi bó ṣe ń dán tó gún régé àwọn kan wọ́n ti fi ẹ̀rín músẹ́músẹ́ wọ́n fi pàdé mi lọ́nà ó ti dáa bẹ́ẹ̀ ẹ máa gbádùn wọn dọ́ba lénìí a sì tún máa kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára wọn bọ́dà mi yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní sábà ti dé ìdíṣẹ́ bá ṣíṣe náà la máa ń ṣe é ẹ bá mi ṣe àfihàn ìdílé yín orúkọ ìdílé yín fún àwọn aráalé. ẹ kalẹ gbogbo gbogbo ilé mm. orúkọ wa ni orúkọ tèmi ni Abímbọ́lá orúkọ mm. ìyàwó mi ni Peace Adéoyè ni mm. orúkọ. ìdílé Abímbọ́lá Peace Adéoyè ṣé mo gbà á. bẹ́ẹ̀ni. ìdílé Abímbọ́lá Peace Adéoyè àwọn ní àlejò wa lórí ètò Ilé Aláyọ̀ lọ́jọ́ tẹ̀ní lórí Orísun tẹlifíṣàn sísà mi kálẹ̀ ṣe dáadáa ẹ gbóhùn sókè káwọn aráalé gbóhùn yín kálẹ̀ kú èní ṣe dáadáa lẹ́dẹ́ ìgbéyàwó yìí ti tó bí ọdún mélòó sísà mi. ó ti tó ọdún mẹ́jọ. Hmm ọdún mẹ́jọ. ọdún mẹ́jọ. Hmm, èmi tí ẹ ń rò pé ẹ fẹ́ sọ pé ọdún méjì àbọ̀dún mẹ́ta bí ẹ ṣe ṣe rekete rekete yìí <laughs> olúwa túbọ̀ máa tu ọ̀pọ̀ ìgbéyàwó yín síwájú àti síwájú sí i. àmín. àṣẹ ọlọ́run ọba ó dá ẹja ṣe báyìí bọ́dà mi bílẹ̀ ti pàdé beautiful angel tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. Hmm, very wonderful story. Hmm. <laughs> ẹja gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ ká gé ní kọ́mọ́ kòbòkòbò. ọjọ́ náà ní mo wà ní chọ́ọ̀chì kan ń gbà yẹn ní kwaya so ó ó wá mo ṣáàrí lọ́jọ́ kan wà ta ni arábìnrin yìí ó wá as first timer ẹnìkan ló invite ẹ̀. èyí wà ń kwaya kan kílẹ̀ ń ṣe kwaya ni èmi ń hmm. play guitar ni hmm, so ah, mo ṣáàrí pé ah, tala arábìnrin yìí hmm. later ó tún wá join kwaya. Hmm. Hmm, wọ́n tún join choir yẹn ó join choir bọ́ kò hmm. kí n sábà wọn fún láyè kó kọrin much hmm. so one gbà tí church wa move lọ sí another location one particular rehearsal mo á ní à bá ṣe parí mo ní màá gba nọ́mbà arábìnrin. <laughs> àwọn ẹ̀mí ń bá yín sọ̀rọ̀. màá ní màá gba nọ́mbà arábìnrin tó àwọn àṣẹ ń sọ̀kalẹ̀ ní staircase lọ́jọ́ ṣe bí staircase ní gbọ́n ti mo ṣe bèè lọ́wọ́ ẹ̀rìn ẹgbà ah, eh, can I have your number tó hmm, mo mọ̀ pé bí èsè bá dé náà ni. bẹ́ẹ̀ ni mo ṣáà mo ṣáà pé nọ́mbà yẹn mo ṣáà save ẹ̀ ọ̀dẹ̀ ṣí safe. mi ò mi ṣe mistake and mo ṣe gbà bẹ́ẹ̀ yẹn mo save number yẹn ọjọ́ yẹn ni last day tó máa wá sí church yẹn. wow tó ọlọ́run mo á ní à ah, ọlọ́run ló ní pé mo gba nọ́mbà yẹn ibi ti gba nọ́mbà tèmi ẹ̀mí ló ń bá mi sọ̀rọ̀ ẹ̀mí ni <laughs> <laughs> so later a máa máa chat a máa chat a máa sọ̀rọ̀ báwo ni báwo ni everything gbogbo ẹ̀ à ah. so mo á get to know pé ó wá active ní church dáadé ẹ̀ so ah, little by little kó tó wá di pé mo tún wá lọ yọjú sí i ní church yẹn mo rí pé ó tún coordinate àwọn ọmọ ah, ah. àwọn kéékèèké kan ní choir and everything hmm. ah, mo ṣáà gbé ah mo ṣáà ní interest. so talent pọ̀ tó báyìí ó sì wá máa ń dákẹ́ jẹ́jẹ́ lọ́dọ̀ tiwa lọ́hùn. bẹ́ẹ̀ ni <laughs> bóyá a ṣe bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. ṣe mọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ a máa ó máa fi oríṣiríṣi nǹkan lọ̀ mí hmm. kí ni mo rí sí i láti bẹ̀ ẹ́ mo ṣe wọ ọ̀rọ̀ ti ìfẹ́ nìyẹn ọ̀rọ̀ ti ah. fẹ́ ẹ jẹ́ bèrè lè kó tó di pé wọ ọ̀rọ̀ ti fẹ́ kí ni àwọn nǹkan tẹ́ ti wá rí lára sísítà mi tó jẹ́ kẹ́ lè pé ah ó lè wọ ọ̀rọ̀ ti fẹ́. ẹ mo rí i pé ó fẹ́ràn ó fẹ́ràn Ọlọ́run ó fẹ́ràn Ọlọ́run ó wà submissive ó tún fẹ́ràn ọmọdé ó fẹ́ràn ọmọ kò sí báwọn ọmọ yẹn ṣe lè rí pọ́n bóyá àwọn ọmọ tí wọ́n dọ̀tí tó mm. dàbí àwọn ọmọ bí báwọn lọ ṣe máa ń pè é mm. bóyá wọ́n look less privileged mm. ó sì máa fà wọ́n mọ́ra ó ń train wọn ń kó wọn mọ́ra bẹ́ẹ̀ ni so ó jẹ́ kí n wò pé ah ríyàn báyìí because èmi ò láìkí èmi láìkí pé kíyàn wà ọ̀nbù ṣe mọ̀ so ó já nǹkan tó appeal sí mi pé ah, obìnrin tó rẹ tó níwà ìrẹ̀lẹ̀ tó kóyàn mọ́ra báyìí irúyàn báyìí ni bẹ́ẹ̀ ni. sísà mi kí lẹ́yìn wá rí nínú bọ́dà mi tẹ́ ẹ fi sọ pé ẹ ti gbọ́ tẹ́ ẹ fi jẹ́ òun tẹ́ ẹ fi sọ yes. mo rí i pé tí n bá ok ọ̀rẹ́ mi ni hmm. mo ti nígbà tí mo ń wá nígbà tí mo wá in the space of singleness or mm. waiting that waiting space. tẹ ṣì jẹ́ single. tí mo wà single. Hmm. mo sọ fún Ọlọ́run pé mo fẹ́ ẹni tó jẹ́ pé mo lè mo lè kọ́ láti ara wọn getting that right tẹ́lẹ̀ learn from tẹ́lẹ̀ tí mo lè learn from. Mm. so ó wá jẹ́ ẹni tó jẹ́ pé tí n bá béèrè anything lọ́wọ́ ẹ̀ ó máa ń hmm. dáhùn ó máa ń kọ́ mi hmm. máa eh, so ó máa ṣàlàyé fún mi ó máa ṣàlàyé fún mi ó máa explain fún yín ẹ má bínú bọ́dà mi sísà mi wọn kì í ṣe yorùbá àti wa ń bí báyìí. bẹ́ẹ̀ni kò ṣe hmm. yorùbá. wọn jẹ. delta state ló ti wá. ọmọ ìlú Aramoko ekiti lèmi ti ah! wá. <laughs> ọmọ èkìtì lùkàlùkà. <laughs> bẹ́ẹ̀ ni o. ìyàn bà mí lùkàlùkà. kí lẹ ṣe ṣe nígbà tí ẹ kọ́kọ́ ẹ jẹ́ sáré divert díẹ̀ nígbà tẹ mú wọn délé ṣé àwọn aráalé yín wọn sọ pé àwọn ẹni ìyá kejì lè fẹ́ eh, kò rí bẹ́ẹ̀ torí ṣe mọ̀ ilé tí mo ti wá a ní common language òun ní music yẹn òun dẹ̀ tún máa ń kọrin so àwọn nǹkan yẹn jẹ́ nǹkan tí ó appeal sí family mi náà pé à ah, mm. ẹni náà ó ní ó sọ èdè tí gbogbo àjọ ń sọ ṣe mọ̀ then nígbà tó dẹ̀ wá tó ó free pẹ̀lú everybody so kò jẹ́ kí everybody wò pé eh, ah, ṣe mọ̀ nǹkan tó wà ń pa ìgbéyàwó mm. ó yẹ kó jẹ́ Eh, kí wọ́n lè mix tó bá ti lè mix bóyá o wá láti ṣe mọ̀ bóyá o wá láti bóyá Hausa ni ẹnu mm. bóyá any language as long as tó bá ti lè mix kò ní sí wàhálà. kò yẹ kó dá wàhálà lẹ̀ ẹ ohun ọ̀rọ̀ rẹ gbogbo wa ta wà ń lé àfẹlẹ́ iná àtúnfin ṣe wá létí pé ẹ̀yí bò ní lágbájá Hausa ni tàmẹ̀dùn ẹlòmíì gan tí ò yíbò tí ò wúsá á pé ọmọ Ondo ni mi lè fẹ́ ọmọ Ìbàdàn lè mí gbogbo orú nǹkan báyẹn lẹ́yàmẹ̀yà kò yẹ kó máa dá wàhálà lẹ̀ nínú ìgbéyàwó sísítà mi àsìkò mi dẹ̀ ti sáré ẹ̀jẹ̀ ń dé òkè lọ́hùn náà tí n bá padà dé kí n wá béèrè eléyìí lọ́wọ́ yín ká tó bọ́ sí abala tó kù ẹ yára lé ẹkú kalẹ̀ lọ́ọ̀dẹ ẹ má lọ síbi kankan tèmi á dùn alárinrin gbọ́ngbọ́n pàápàá àtúnkàn sí ẹkú kalẹ̀ àpadàbọ̀ ẹ kú kalẹ̀ lọ́dẹ ṣé dáadáa náà la bá yín ẹ̀ nítorí pé dada, náà làwa náà wà nínú ilé agodo tiwa ń bí wọ́n kí yín pé ẹ ẹ kú ojú ìwòran ẹ sì pé tí ìgbọ́ ẹ ti tèmi àti ti àwọn olólùfẹ́ mi lórí ètò lẹ́ni ẹ ìdílé adé adéoyè ìdílé adéoyè náà ni àlejò wa lórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ní àṣálẹ́ yìí wọ́n ti ń sọ ìrìn àjò ìgbéyàwó wọn fún wa bó ti bẹ̀rẹ̀ bí bọ́dà mi wọ́n ṣe rí òòlù ẹlẹ́jẹ̀ tútù tí ó dákẹ́ mẹ́rẹ́mẹ́rẹ́ tó kó ọmọdé mọ́ra tó kágbà mọ́ra bí wọ́n ṣe dẹnu òfẹ́ kọ wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ láti sọ ìyẹn fún àǹfààní ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa a sì ń tẹ̀síwájú báyìí sísà mi kó tó di pé a lọ sí ilé agbára lẹ́ẹ̀kan mo ní mo fẹ́ bèrè nígbà tí bọ́dà mi tí àwọn jẹ́ Yorùbá tí ẹ̀yin tẹ̀ jẹ́ Yíbò tí wọ́n dẹnu òfẹ́ kọ yín ṣé nílé yín náà wọn sọ pé rárá kẹ má fẹ́ ẹlẹ́yàmẹ̀yà. rárá wọn ò sọ bẹ́ẹ̀ hmm. àwọn tètè ni wọn ò ọdọ àwọn ẹbí mi wọ́n dàgbà ní Èkó kan tó padà lọ sí Delta State hmm. wọn ò rí bíi nǹkan tí ò dáa nǹkan tí ò dáa wọ́n gbà wọ́n tọwọ́ yes hmm. bí àwọn ẹbí ọkọ mi ṣe gbà mí mọ́ra náà wọ́n fà mí wọ́n jẹ́ kí n wà exempted bíi pé ok ọmọ Ìgbò lélẹ́yìí mm-hmm. nígbà tẹ́yìn tí wàá fẹ́ bọ́dà mi láti bí eight years tẹ́ẹ̀dẹ̀jọ ń sọ èdè kan náà báwo ló ṣe easy fún yín ṣó easy ní ṣókí. nígbà tí mo àkọ́kọ́ fẹ́ra mi ì lè hmm. sọ Yorùbá. ẹ hmm. eh, lè sọ rárá sọ yorùbá tí n bá sọ ó máa máa n'i ní bọ́tù wọ́n máa mi ó máa ní sọ báyìí nísìnyí ọṣẹ ti wọnú ọṣẹ. Eh, so mo lè sọ confidently níta hmm. eh, wọ́n máa bá mi á máa tí n bá sọ ní èdè yorùbá máa dáhùn ní yorùbá so máa ń mo pàtẹ́wọ́ fún bọ́dà mi ẹ takuntakun sẹ́yìn <laughs> àwọn náà ti wá gbọ́ ó wúwo fún un. mo sọ díẹ̀ díẹ̀ ẹ̀kẹ́rẹ́ <laughs> ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ <laughs> díẹ̀ díẹ̀. ẹ̀yin lẹ mẹhẹ ládùúgbò yẹn tó àwọn ṣe káràmásìkì tí wọ́n ń kọ́ yín ní Yorùbá ló ṣe yẹ kẹ́yìn náà káràmásìkì kẹ́ máa kọ́ wọn ní èdè tọ̀dọ̀ yín náà ó dà Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní tí a bá ti dé ibi iṣẹ́ ṣíṣe la máa ń ṣe ókè hmm, ó yá. Okay sísítà mi ẹ bá wa so ojú yín lọ sọ́nà ẹ̀yìn ẹ bá mi fi so ojú yín sọ́nà ẹ̀yìn bọ́dà mi ẹ̀yìn ẹgbà ẹ máa bá wa kọ̀ọ̀kan sínú ààyè kékeré tá a fi sílẹ̀ láàrin yẹn àwọn ìbéèrè yín tá a máa béèrè ká ṣe ní kíákíákíá nítorí àsìkò wa. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ń lélẹ̀ wọ́n ní tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa oúnjẹ kan oúnjẹ wo ló máa ń mú yín rántí ìyàwó yín What food reminds you of your partner? Ẹ̀yin wọ́n ní oúnjẹ wo gangan lẹ lè bá àyàn fẹnu kàn. What food you will not eat at all? You yourself, not your partner this time. That's number two. Abi. Number two. Oúnjẹ wo lẹ́yìn ò lè bá àyàn fẹnu kàn? oúnjẹ tí ẹ nífẹ̀ẹ́ sí rárá ìbéèrè lẹ́ẹ̀kẹta lélẹ̀ wọ́n ní kí ni nickname ti yín nickname tíyàwó yín máa ń pè yín your own nickname. ìbéèrè tó gbẹ̀yìn your wife shoe size. your wife bra size. bèrè kọ́mú ṣáìsì bèrè kọ́mú ìyàwó yín ẹ ti bá wa kọ́ ẹ ṣé àdúpẹ́ ó ti tán náà ni sísítà <laughs> mi ẹ bá wa yọ ìbòjú tẹ fi bòjú ètè tí gbọ́ Yorùbá dáadáa ẹ bá ń fi sórí tábìlì ṣe àdúpẹ́ ẹ káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ ṣe dáadáa lè dé ṣe é bínú pépé a bójú mo ti béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ọkọ yín èyí lẹ máa ní àǹfààní hmm. láti dá mi lóhùn gbogbo ìbéèrè tí mo béèrè yìí alákọ̀ọ́kọ́ rèé wọ́n ní oúnjẹ wo what food that will remind your partner of you oúnjẹ wo lẹ́yìn fẹ́ràn oúnjẹ wo lẹ fẹ́ràn jù. ah mo like spaghetti gan-an ìmí ńkọ́ hmm. oúnjẹ ìlú yín ńkọ́ <laughs> bọ́dà mi ti ṣe o kí lẹ kọ síbi yẹn ní kẹ́ńkẹ́. kéńké mo láì kéńké. ẹ ti ṣe. mo kì í ṣe ti tribe mi. ẹ ti ṣe nìyẹn <laughs> wọ́n ní kéńké lẹ láìkì ẹ̀yin ní ráìsì ẹ ní iṣu ó dáa ẹlẹ́ẹ̀kejì rèé ni oúnjẹ wo ni ọkọ yín ò ní báàyàn fẹnu kàn the food your husband will not eat. noodles i know he doesn't like noodles. outside noodles nǹkan ṣé ìyàwó yín tiẹ̀ lè mọ orúkọ oúnjẹ tẹ́ ẹ̀ kọ́ síbi. wọ́n kọ èkúrú white beans sí ẹ mọ̀ ṣe ṣojú gan pé ah. kí ni jẹ́ bá òun ẹ ti ìyàwó yín ló gbà ìyàwó yín mọ̀ yín wọ́n ní noodles ẹ ní báyọ̀ fẹnu kan noodles. ìbéèrè lẹ́ẹ̀kẹta lélẹ̀ kí ni nickname tọkọ yín máa ń pè yín. tọ́wọ́n máa ń pè mí nickname yes your hobby nickname tí mo máa ń pè tẹ máa ń pè wọ́n bẹ́ẹ̀ ni tèmi ẹ ti gbà tán ọkọ yín kọ tèmi shoe size ìyàwó yín your own shoe size forty forty one most times. Hmm. wọ́n ti kọ forty àti fún wọn tán. Eh, wọ́n ní sáìsì bèrè kọ́mú ti yín <laughs> ṣé ẹ mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ ní Yorùbá. class eh. size thirty six. Eh, àwọn ní I can't remember oh mo dìídì ìbéèrè ni torí títí bọ́dà mi bá lọ ọjà ní ọjọ́ mi báyìí bóyá lọ́la ó di dandan kan ra kí lẹ pè size ẹ. size thirty six. ṣe ti gbọ́ báwọn. bẹ́ẹ̀ni mi ní gbàgbé mi ní size thirty six ẹ ti gba sixty over hundred ìpàtẹ́wọ́ fún àwọn ìdílé aláyọ̀ mi nítorí pé wọ́n mọra wọn tán dáadáa ẹ̀yin náà nǹkan ṣe ẹ̀ mọ ara yín tán nínú ilé agbábala ìkalẹ̀ kì í ṣe pé láti máa fi ṣèdánwò fún àwọn àlejò ṣùgbọ́n kí ẹ̀yin tẹ̀ wá ń lé àti gbogbo wa ká fi máa fi ojú sí àwọn nǹkan kan nínú ẹnì kejì wa kódà ẹlẹ́ẹ̀kejì rèé ká fi ṣe eré ká fi ṣe àwàdà wọ́n ní ta ni ó mọ abọ́ jù láàrin ẹ̀yin méjèèjì <laughs> àwọn dishwasher tó dáa wọ́n ní ta ló máa ń jẹun jù hmm, bọ́dà mi náà ni wọ́n ní ta ni ó máa ń ṣe ìmọ́tótó jù who is the tidiest. Mm-hmm. ẹ máa tètè fọwọ́ kan dáadáa ká lè bàa mọ̀ bí proud of it. <laughs> wọ́n ní ta ló máa ń fẹnu kò nu jù who kiss more. ó dáa wọ́n ní ta ni ó máa ń tètè bínú láàárín ẹ̀yin méjèèjì mm-hmm. ta ló máa ń ra ẹ̀bùn jù kí nìyẹn. ta ló máa ń ra ẹ̀bùn ah. ẹ̀yin náà ni òkè ta ni ó máa ń fẹ́ tán ìṣòro with a problem solver in the house. Hmm, àwọn méjèèjì ó depend. <laughs> ó depend ta ló máa ń gbàdúrà jù. Ah, hmm. ẹ̀yin ni prayer warrior <laughs> hmm. ta ló máa ń kọrin jù. ẹ̀yin ilẹ̀ ń kọrin jù ó dá ìbéèrè lè tó gbẹ̀yìn ni ta ni ó máa ń ṣe oúnjẹ jù is a good mm. cook best cook ṣùgbọ́n ẹ kọ́kọ́ rò oh. ó tí wọ́n sì pé mo máa ń ba drag. olúwa o títà mi sọ chef ni a máa ń ṣe oúnjẹ. ẹ àwọn ní kẹ́ ẹ fún ní best cook nígbà yẹn. <laughs> ẹ ká fún ẹ ká fún ladies <laughs> first ó dáa ó dáa ẹ já ṣe báyìí ẹ bá ń wojú ìyàwó yín nítorí pé o mọ̀ mi tán dáadáa. ṣé mi máa sọ bẹ́ẹ̀. Mm, torí pé o mọ̀ mi tán dáadáa. torí pé o mọ̀ mi tán dáadáa. because you know me well well. because you know what me well well. what do you want kí ló fẹ́. what do you ah. want. owó ni kókó. ee owó nìkan ló lè ṣe o mo like sister mi. owó ni kókó. <laughs> yes yes tó bá jẹ́ mi nǹkan owó ni mo fẹ́ o ó yá owó open check ok hello fún mi ní mm, ẹ̀kọ́ fún mi ní hundred thousand. ẹ̀hẹ́ bẹ̀rẹ̀ <laughs> ó yá ìgbà wo ni kán máa retí ẹ̀. bàbá ti délé báyìí. mo tiẹ̀ láìkì sísá mi báyìí báyìí ni. ẹ̀kọ́ ṣe transfer sí mi. kò sí wàhálà olóòdìjà kò sí wàhálà àṣẹ ti gùn àṣẹ ti gùn. ó yá ẹ̀yin náà bá ń wojú ọkọ yín nítorí pé ẹ̀mọ̀ mi tán dáadáa. nítorí pé ẹ̀mọ̀ mi tán dáadáa. kí lẹ wá fẹ́ ká ṣe fún yín báyìí lálẹ́ ìní yìí ni o. fẹ́ kí n ṣe fún yín lálẹ́ ì tá bá ti délé àgbómi mm-hmm. kaná. Mm-hmm. Eh, máa fi wet. tí wet wẹ̀ tán mm. máa fún mi massage. ó pọ̀ yẹ́yẹ́ i love that. yes sir. massage. massage that we get to the other room. bọ́dà mi ò tiẹ̀ fẹ́ kọ́kọ́ jẹyán massage náà fẹ́ wọ́n keep body wọ́n keep eh, six feet ah, six packs lẹ́ keep kódà. ẹyẹ wá ní ètò ìrìbó ṣe ń lọ pẹ̀lú wa lórí ètò ìlẹ́yìn ẹ̀yin náà ìwojú ọkọ̀ yín kí ẹ bèrè nǹkan tí wọ́n fẹ́ tẹ́ ẹ bá mọ̀ wọ́n ni o tẹ́ ẹ bá mọ̀ wọ́n kò sáàyè o. orí ètò ilẹ̀ lọ́rọ̀ lẹ̀ ṣe wá lórí Orísun tẹlifíṣàn tiwa gangan èjì àdé òkè lọ́wọ́ padà bọ̀. ètò ilẹ̀ lọ́rọ̀ ṣì ń tẹ̀síwájú gbogbo yín pátápátá tá a ti jọ bẹ̀rẹ̀ ètò yìí lénìí ó dàbí lójú pé ẹ̀ ń kó àwọn àlejò mi jẹ rọ́ṣirọ́ṣi ẹ̀ ń kó wọn jẹ bíi noodles <laughs> nítorí pé wọ́n ti ń dá wa lára yá látìgbà tán ti dé bẹ́ẹ̀ àti gbọ́ ìrìnàjò ìgbéyàwó wọn wọ́n ti ṣe abala ṣé o mọ̀ mí tán fún wa àti mọ bí wọ́n ṣe mọ ara wọn tán sí bẹ́ẹ̀ dẹ́rẹ́ ẹ̀ àti bọ́ sí abala kan tẹ̀ tí ń dúró dè abala tá a máa ń pè ní ojú abẹ afẹ́sọ́jú abẹ́ ń kù ṣé ká nìṣó lẹ̀ ẹ̀ǹdílẹ̀ aláyọ̀mí jókòó lórí ètò ẹ̀rọra sa ẹ̀rọra mà afẹ́sọ́jú abẹ́ ń kù ṣé ká sọ ṣé ká sọ my sister ó dáa ìbéèrè lè lọ sí ọ̀dọ̀ sísítà mi wọ́n ní kẹ́ ẹ̀ sọ irúfẹ́ nǹkan yọkan tí ọkọ yín ti ṣe fún yín láti bí ọdún mẹ́jọ sẹ́yìn lélẹ̀ tí ò dùn mọ́ yín nínú tí ẹ̀ like bóyá tó dùn yín àwọn nǹkan tí wọ́n ti ṣe ṣe ẹ understand yorùbá mi ẹ ṣé kò pọ̀ jù nǹkan tí wọ́n ti ṣe fún yín tó dùn yín tí ẹ fẹ́ tàbí tí wọ́n ṣì ń ṣe tí ẹ dẹ̀ fẹ́ kàn ṣe mọ́. ẹ ṣeun. yes ma. Hmm, nǹkan tí mi like tó máa ń ṣe yẹn hmm. tí mo wish pé wọ́n lè yí padà yí padà ní pé wọ́n máa ń tètè ayé ò lè tó yẹn wọ́n máa ń tètè mú nǹkan mọ́ra. wọ́n máa ń tètè mú nǹkan lé kókókó ṣé wọ́n máa ń tètè bínú kì í ṣe pé bínú òyìnbó máa sọ pé um, take things personal wọ́n máa ń take it too personal wọ́n máa take nǹkan personal. so nǹkan tó jẹ́ pé ó mm. lè tí ò bá ní ẹni tí o bá wà important like kí n ṣe mm. nǹkan tó máa mú da kó kàn filẹ̀ and move on. tó yẹ kéèyàn tó yẹ kéèyàn kàn wò kó mójú kúrò mójú kúrò wọ́n máa take ẹ̀ personal ìjì ká lè mọ̀ bí ká máa ti bá bọ́dà mi sọ̀rọ̀. bóyá mo sọ̀rọ̀ kan kò hmm. láìkẹ́ hmm. mi ò rántí pé mo sọ ọ̀rọ̀ yẹn o. Hmm, mo ti gbàgbé mo ti gbàgbé mo kọ sọ mo kọ sọ ṣóyé yín tó bá di any day tó bá fẹ́ sọ̀rọ̀ ń pa kínní yẹn a lè ṣe family meeting a lè jókòó wa <laughs> tó bá ń bínú bó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn wọn máa ní wa a fẹ́ sọ̀rọ̀ a ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Hmm. tó bá jókòó wà lọ mú kiri yẹn má ní à ah, eré mà ní kó lé tó yẹn eh, hmm. so kiri yẹn mo fẹ́ kó. Hmm. àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé eh, ọmọ èkìtì ni wọ́n <laughs> bọ́dà mi ṣe ti gbọ́ báyìí sísà mi ni ẹ máa ń tètè take ọ̀rọ̀ pásánà wípé ọ̀rọ̀ tí àwọn bá fi ṣeré lọ́jọ́ míì wọ́n lè fi ṣeré àwọn tẹ̀lé má kà kún wípé ẹ̀yin máa dì í mú ṣéèyàn dẹ̀ máa lọ kò kò ní lè bá ṣe rí kọ́ àbí hmm. àbí sísá mi ṣé you have husband you be able to play with play the person mm. or eh, kẹjọ dọ̀wẹ́kẹ̀ kẹjọ ṣe gbogbo ẹ̀ kódà kódà mi bóyá ẹ bá mi wojú sísá mi ẹ wojú wọn kẹ́ ẹ bá mi sọ fún wọn pé èmi. èmi bóyá máa parí ẹ. <laughs> mo máa bá yín parí ẹ̀ ṣùgbọ́n kẹ́tẹ̀ tó ṣèlérí kẹ́ tó ṣèlérí fún sísá mi ṣó nídìí tẹ́ fi máa ń ṣe bẹ́ẹ̀ mo fẹ́ wò bóyá tí wọ́n wà bẹ́ẹ̀. ẹ ká sọ pé kò sí èèyàn ò perfect hmm. so ẹ mọ àtùpà orí ìdí ara ẹ hmm. so àwọn kankan wà tí bóyá èèyàn ti dàgbà pẹ̀lú tí hmm. èèyàn tí èèyàn lè máa kà sí bẹ́ẹ̀ yẹn. ìfọkànsí náà tún máa kà sí náà Hmm. so bóyá mo wà sensitive hmm. sí ọ̀rọ̀ hmm. ṣe nǹkan tó máa jẹ́ náà ni because ó máa ń sọ ń gbà mí pé mo take care person but but èmi máa fẹ́ jẹ́ kó mọ̀ pé nǹkan yẹn ó look serious o pé ẹ kò ń sọ̀rọ̀ personal lélẹ́yìí o. bọ̀ máa ṣiṣẹ́ lórí ṣá. ìdí tí mo fi béèrè ni pé bóyá ó ní ìwà kan táwọn náà máa ń wù tẹ́ ẹ̀ fẹ́ ni irú nǹkan bẹ́ẹ̀ ṣe máa ń ṣẹlẹ̀ òun ló jẹ́ kí n béèrè bẹ́ẹ̀ pé bóyá nǹkan kan ló máa ń tírígà ẹ̀. ìgbà míì máa wà tí àwọn kankan máa wà tí èmi máa wò pé kò kà sí tí ò ní kà sí gbà yẹn tó hmm. o máa ní bí a ah, mo take a personal báwọn gbé hmm. ah kí ni serious wá ní hmm. mo take a personal ṣe mọ. àwọn ò lákàsí <laughs> ẹ̀yin take a personal eh. ó dáa ọ̀yà ẹ̀yin náà lè fẹ́ ṣèlérí ó yẹ bá wojú ìyàwó yín ẹ rí wájú ilé ẹjọ́ ẹ sọ pé èmi èmi lágbájá ọmọ lágbájá Abímbọ́lá Adéoyè mi ò ní máa tẹ̀ ìkọ̀rọ̀ pásánà mọ́ mi ò ní máa tẹ̀ ìkọ̀rọ̀ pásánà mọ́ àwọn ọ̀rọ̀ tó tiẹ̀ jẹ́ pé kò tiẹ̀ nítumọ̀. àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò nítumọ̀. mi ní máa tètè tèkè pàṣánà mọ́ máa máa farabalẹ̀ máa máa gbọ́ ẹyé olúwa kó ràn mí lọ́wọ́. olúwa kó ràn mí lọ́wọ́. ẹ ṣèlérí dòdò òkun yín because mo máa pe sísítà mi lẹ́yìn ọ̀sẹ̀ méjì mo máa pè wọ́n mo máa béèrè ìpè ṣé ọkọ yín tún ti tèkì nǹkan kan pàṣánà bí olúwa ṣe ń là fún mi. <laughs> ọ̀rọ̀ tí mo sọ yẹn sí ó ti ti pọ̀jù. ó dáa sísà mi ẹ̀yin náà ẹ jẹ́ kí program mi mọ̀ pé ẹ máa máa ka nǹkan sí àwọn ọ̀rọ̀ tí ò bá yẹ kí ẹ̀yin náà sọ lásìkò tó yẹ kẹ́ ẹ sọ ẹ sọ ẹ ti ṣèlérí nígbà yẹn bá ti ṣèlérí yẹn àwọn náà mọ̀ pé àwọn ò ní máa tẹ̀kẹ́ personal tó bá dẹ̀ ti fẹ́ wá wọn á rántí pé àwọn ti ṣèlérí ní Orísun tẹlifíṣàn lẹ́ni. <laughs> ok o abala eré ìfẹ́ la fẹ́ bọ́ sí báyìí abala eré ìfẹ́ bọ́dà mi ah ó dùn mí mi ìjẹ́ kẹ́ gbé jìtá wá ah oh god jìtá ló yẹ kẹ́ ẹ fi bá mi kọrin ìfẹ́ fún sísítà mi báyìí ṣùgbọ́n ó bá ní kò tí ì bàjẹ́ ẹ bá mi wojú ìyàwó yín kẹ́ bá mi sọ ọ̀rọ̀ ìfẹ́ tó dùn bóyá kẹ̀tì ẹ̀bùrán wa létí bẹ́ẹ̀ ṣe toast wọn ní ọjọ́ ìyànà bẹ́ẹ̀ ṣe sọ fún pé ah, o máa rẹwà mo máa fẹ́ fẹ́ ẹ ní kì í máa ṣe ṣeré ṣeré ẹ bá wa rán wọn létí láàrin bí ìṣẹ́jú kan sí méjì. olólùfẹ́ mi ìyàwó mi. my sister is blushing. my sweetheart. Hmm. you give me so much joy and peace. Hmm. you are you are the best thing that has ever happened to me. Eh. ẹ sọ ní yorùbá. ẹ ah, ṣe jàre ẹ sọ ní yorùbá. àbá mo fẹ́ sọ yorùbá yẹn. Ah, ah. ìwọ ni nǹkan tó dára jù. ìwọ ni nǹkan tó dára jù tó ṣẹlẹ̀ sí ilé ayé mi. èdè wa àṣà wa ni <laughs> ó yẹ tún sọ yorùbá díẹ̀ síbi hmm. méjì hmm. bá mo ti fẹ́ sọ yorùbá ilé yìí. <laughs> ṣẹ́rí sísá mi lódún ti ń gbàdúrà fún mi kọ́kọ́kan lórí ètò. òun ni ó yá mo ní kẹrán wa létí bẹ́ẹ̀ ṣe tóòsì wọn ẹ má fò ó. kò ń ṣe Yorùbá mo sọ o lọ́jọ́ náà. ẹ rí ẹ̀sọ́ tẹ́ ẹ sọ ẹ̀sọ́ tẹ́ ẹ hmm. All right, um, I. I told you that the very day that I would want to spend you to spend the rest of your life with me. ṣé ìwà lè sọ yẹn yóò bá. ẹhẹn pé láti ìgbà tí o dẹ̀ ti wá sínú ayé mi hmm. ni mo ti ń rí ọgbà mo ti ń rí pé ẹsẹ̀ tó da ló mú wá hmm. nǹkan dẹ̀ tó dẹ̀ ó dẹ̀ lọ déédéé hmm. ní ilé ayé mi mo dẹ̀ mo rí pé oyin oyin ló jẹ́ fún mi. ẹ sọ òyìnbó ẹ sọ ṣùgbọ́n yorùbá dẹ̀ níyàwó yín fẹ́ kẹ́ ẹ sọ yorùbá náà fẹ́ gbọ́. ẹ má bínú sí àwa. ẹ máa fọwọ́ kọ́yàwó yín lọ́rùn kẹ́ bá ń sọ̀rọ̀ fẹ́ fún wọn. kì í tún sọ sí. pé ẹ kẹ jẹ́ kórìí wọn wú àbọ̀ṣẹ́jú ló ní ẹni bí ọkàn mi olólùfẹ́ mi aya mi mhm. oyin ló jẹ́ sí ọkàn mi hmm. oyin àti ọlá hmm. àti àlàáfíà. look at your husband now <laughs> ó yẹ bá fún wọn kiss. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. <laughs> ìyẹn yá kíákíá ah. kẹ ẹ sọ̀rọ̀ ìyẹn ò yá kíákíá <laughs> ọlọ́mọ nọ́mbà lè bọ́dà mi wọ́n sì ti láwọn fẹ́ màsáàjì lálẹ́ ó dáa sísà mi ó kàn yín ẹ bá ń kọrin wọ́n ní olórin nìyín ẹ kọ orin tó dùn orin ìfẹ́ tó dùn fún ọkọ yín kẹ wá bá mi dúpẹ́ lọ́wọ́ wọn tó ṣe ti ń tọ́jú yín láti bí ọdún mẹ́jọ sẹ́yìn tẹ́ ẹ ti ṣègbéyàwó bóyá ẹ̀gbẹ́lẹ̀ àsìkò wa ti sáré. Hmm. àyè wà láti fọwọ́ kọ́ wọn lọ́rùn o tẹ́ bá fẹ́. olómi hmm, hmm. ẹni tèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojúkọ ṣáàlàdá ni. yes yes. lọ́lá olúwa sẹ́ni tó yá wá. tábàtẹ̀ tó ti rólólùfẹ́ mi ìtàn ti wá sórí ètò ìmá sọ pé olóòmí àkọ́mọ́ lórí ètò kí ló dé ṣé olóòmí nìkan lórí ìfẹ́ tó wà nínú nílé ayé yìí ni ó dáa ó yá ẹ bá mi sọ̀rọ̀ ìfẹ́ fún wọn kẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn tó ti ń tọ́jú yín. Abímbọ́lá Babáṣọlá Adéoyè hmm, eh. olólùfẹ́ mi adéorí mi eh, eh. ẹ ṣé o hmm. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe mú mi níyàwó hmm. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe mí ní ìyá ọmọ hmm, ẹ sọ yìnbó sí i. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tọ́jú mi ọwọ́ ìyá máa ròkè lórúkọ jésù àmín ẹ ní ṣìṣe àmín you will not be disappointed ọlọ́run á máa gbé yín ga gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe hmm. iṣẹ́ kékeré. owó ńlá ah, mo láìkí sísítà mi jàre ẹ wà ní bá mi ọ̀gẹ̀ yẹn ń gbàdúrà fún yín tó tó báyìí <laughs> eh, eh, ó ga jù ga jù mo tiẹ̀ láìkì àdúgbò yẹn ẹ ti máa mọ̀ pé sísá mi láìkì owó wọn ní iṣẹ́ kékeré owó tó pọ̀ rẹpẹtẹ èmi náà ń fowó <laughs> ẹ ṣeun adúpẹ́ nítorí pàpẹ́ yín wá sí orí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ẹ̀dẹ̀ jẹ́ wa ìgbéyàwó yín ò ní dàrú ó máa máa gòkè sí i tẹ́ ẹ bá fi máa ṣe ogún ọdún nínú ìgbéyàwó báyìí màá tún gbà yín lálejò lórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ẹ ṣe ọ̀dẹ̀ yín á máa dùn kò sì ní kàn gbogbo yẹn rà lé pátápátá tàjọ ṣètò tèmi gbogbo yẹn la kí wípé ẹ ṣeun gan ni tí ẹ fi dá wa ẹ ti mọ̀ pé láìsí ẹ̀yin kò sí àwa yorùbá náà dẹ̀ máa ń sọ̀rọ̀ kan wá ní òun ní kájẹran pẹ́lẹ́ ni ṣùgbọ́n àwòfọ̀ fún kọ́ ìyẹn ò jẹ́ àti fi eléyìí náà dágbére lénìí náà nìyẹn wọ́n á pé ó sì tún kù nìbọn ń ró <laughs> ọ̀sẹ̀ tó ń bọ̀ la tún máa pàdé Ọlá Ọ̀nàbàjò ni mò ń jẹ́ aya Olúwaṣeun Ọláfúnmi aláṣà kẹsìn gangan tí ò kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ lórí ètò ilé àláyọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ré tẹ́ bá fẹ́ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi lórí gbogbo ẹ̀rọ ayélujára mi at ọ̀nàbàjò ọ̀làwálé at ọ̀nàbàjò ọ̀làwálé tó bá jẹ́ orí orísun tẹlifíṣàn ẹ ti fẹ́ bá a sọ̀rọ̀ at orísun tv náà ni ẹ lọ fọ́lù wa lórí youtube ẹ tẹ̀lé wa lórí gbogbo ẹ̀rọ ayélujára wa pátápátá tó kù gbogbo èròǹgbà yẹn náà la máa rí tá a sì máa fún yín ní èsì tó dáa mo ti wá sọ wípé ọ̀dẹ̀ wa máa dùn ni kò ní kan ìgbéyàwó wa kò ní dàrú ilé alóyin ilé aláyọ̀ náà nílé wa màmá jẹ́ a ti sọ pé ó dìgbà kan náà nìyẹn ẹ jájọ máa jùwọ́ sáwọn aráalé pé ó tún dàbọ̀